mirza gulam amadu yín tó pẹrẹ lójíṣẹ́ ọlọ́run kò lè jẹ́ òjíṣẹ́ ọlọ́run nínú ìsìláàmù àmọ́ lè jẹ́ òjíṣẹ́ òjíṣẹ́ nínú ẹ̀sìn kínní o ẹ̀sìn amadiya nítorí wípé ọ̀tọ̀ ni amadiya ọ̀tọ̀ ni ìsìláàmù aláwo ló ní ìsìláàmù èṣù kan tí ń jẹ́ kọ́díyaníyà òun ló ní ẹ̀sìn amadiya ẹ̀ bá kírun ẹ̀ bá gbàwẹ̀ kì í ṣe irun ìsìláàmù lẹ́ ìrun amadíyà lẹ̀ ń kí tẹ́ ẹ bá gbà àwẹ̀ àwẹ̀ amadíyà lẹ̀ ń gbà ẹ gbàwẹ̀ ti ìsìláàmù ẹ ń bá fẹ́ kírun ìsìláàmù tó fẹ́ gbàwẹ̀ ti kò ní í gbà pé ẹnìkan tún bẹ tó tún ọlọ́run lẹ́yìn Muhammad sallallahu alayhi wa sallam nítorí náà a dúró sí bí báyìí bóyá ní ẹni kan nínú ẹ̀yin tí ẹ wà níkàlẹ̀ àbí nínú online ẹ láǹfààní àti pé nọ́mbà tí ẹ fi máa ń pè wá tí ọba ti wá sí ibi táta dùn sí ní òní nì pẹ̀lú yọ̀ọ̀da lórí àkọlé àwọn tíra sánmà ìjọ Ahmadiyya gẹ́gẹ́ bí mo ṣe sọ foundation là ń lé sílẹ̀ yìí tá a bá kàn sáré lọ sínú àwọn tíra yẹn gbúrúgbú tá a mọ ìdájọ́ tó rọ̀ mọ́ ipò ànẹ́bí ọlọ́run ipò òbíṣẹ́ ọlọ́run àti tírà sánmà agasi pé irọ́ la gbé irọ́ amadíyà la gbé jáde nu so káwọn èèyàn mọ̀ sí wàá kárí irọ́ yẹn lọ kí òdodo kọ́kọ́ wọnú wọn wípé nínú ìsìláàmù tá a wà o nínú ìsìláàmù tá a wà yìí o ohun tá a mọ̀ la mọ̀ a mọ̀ dájú sallallahu alayhi wa òpin àwọn ànábì ọlọ́run ni òun sì ni òpin àwọn òbíṣẹ́ ọlọ́run kùránì tọ́lọ́ ń sì fún un òun òpin tírà tí ó sọ̀kalẹ̀ láti sánmà wá bá ọmọnìyàn ṣùgbọ́n tó ṣẹ́kù fún wa òun ni ìró ìdùnnú tí í ṣe àlá tí mùsùlùmí bá lá tó gàlà dáadáa gẹ́gẹ́ bá a ti ń lálàá burúkú tàtún máa ń lálàá dáadáa di àfọ̀ tó o bá wá dáadáa kí ni ìsáàmù ní kó ṣe ó ní kó o wo ẹni tó bá nífẹ̀ẹ́ rẹ pé àáfà mo mọ̀ lálàá pé mo ṣègbéyàwó kó o sì sì sọ pé ọlọ́wọ́ sì jẹ́ kó o ṣègbéyàwó ní ojú ayé mo mọ̀ lálàá pé mo lọ sí mẹ́ka kó o sì sì bọ̀ sàdúrà sí wípé ọlọ́wọ́ jẹ́ kó o lọ sí mẹ́ka náà ní ojú ayé ló bá parí o. havihi mubashirot èyí ni àwọn ìró ìdùnnú tọ́lọ̀ ń lè máa fún mùsùlùmí tó bá fẹ́ bẹ́ẹ̀ tó bá fẹ́ ok so ibi tí ọ̀rọ̀ dé dúró nìyẹn o sáárì béèrè so síkọ̀bà sí béèrè ẹ bá mi gbé ok. oníbèrè béèrè pé ṣé àwọn tí wọ́n jẹ́ scholars amadiya nìkan ni wọ́n mọ̀ pé Mirza Gulam Ahmadu ó pèrè ẹ̀ lánàbí ọlọ́run ó pèrè ẹ̀ lójì sí ọlọ́run ó sì sọ pọ́lọ́ ń sọ síra kalẹ̀ fún òun lẹ́yìn àlùkùránì ṣé àwọn scholars wọn nìkan ni wọ́n mọ̀ sáwọn ọmọ ẹ̀yìn wọn ò mọ̀ ìdáhùn rẹ̀ ó simple pọ̀ àwọn scholars mọ̀. àwọn kọ̀ọ̀kan nínú ọmọlẹ́yìn náà mọ̀ àmọ́ rí ẹ tí mo bá sọ̀rọ̀ lónìí tí mo sọ pé broda Abiola Sena tó tá a jọ sọ̀rọ̀ irú ẹni yẹn kò mọ̀ torí pé kò mọ̀ pànẹ́bí Ọlọ́run ló pera rẹ̀ n ti ń pè ní pé olùdásílẹ̀ ìjọ ló jẹ́ òkè bóyá wá ń parọ́ nítorí pé irú àmàdíyà pọ̀. ibi tí mo ti fura sí pé ń parọ́ ni wípé ó ní wàláì àwọn kì í ṣe àlẹ́ ìsàlámù fún Mirza Gulam ahmed ó tún ṣe wàláì máa pílẹ̀ ẹ̀ lọ́la míì pé àsìkò ti họ́ after three ni conversation mi àti ẹ̀ wáyé tábà sì ti rìkọ́dù nǹkan báyẹn tábà sì process ẹ̀ sí fọ́máàtì míì irú sẹ́ẹ̀tì tí máa ń pariwo yìí kì í lé play rẹ̀ ẹ gbóhùn ẹ̀ lọ́la ó ń ṣe wàláì ó ní wàláì amadiya kì í ṣe àlẹ́ ìsàlámù fún mirza gulam ahmadu irú ẹni tí ń ṣe wà láì yẹn tó sì gbà pé amadi ni òun mo wá bi léèrè wípé nínú ọ́fíìsì wọn ṣé wọn ò ní fọ́tò amadi ń bẹ̀ gulam ahmadu ń bẹ̀ olówó à ń bẹ̀ lọ wo abẹ́ ẹ bẹ̀ ó rí tí wọ́n ṣe may the peace be on him wọ́n kọ́ ọ bẹ́ẹ̀ orúkọ ẹnìyẹn eh, ọmọkùnrin ọmọkùnrin ni mo fi ṣèfọ ẹ ẹ pílẹ̀ káwọn èèyàn gbọ́ ẹ rí ibi tí ń ṣe wà láì. ó ń ṣe wà láì ní o ó ní ìgbà Màríyà wọn kì í ṣe àlẹ́ ìsàlámù fún mi lágbóla Ahmadu. tí àwọn ọ̀gá rẹ̀ sì ń sọ pé. nítorí pé mo ní káwọn mọ̀ sí àlẹ́ ìsàlámù fún làwọn òfin bọ́ọ̀tà fún dìbéètì abẹ́rẹ́ nǹkan bá wọn máa bí wọ́n ṣe ń parọ́ nù. tó gbọ́ àbúrò ìmọ̀lẹ̀ bá sọ̀rọ̀ o ó ń sọ fún mi pé tó bá máa dí àní ìyẹn bóyá bí ọ̀hún ṣáàjì lè ó wá sọ fún mi pé nígbà tí ìsànà bíi láéláé wọn. bọ́ọ̀ lè rí play bọ́ọ̀ bá lè lọ́la. Ah. torí pàṣẹ lọ́wọ́ ní ọdún wọ́n tún da nǹkan mí wò wọ́n á ń dọ́bi jẹ́ kí n sọ wípé tọ́ba di lọ́la ápìlẹ̀ rẹ̀ fún wọn tí wọ́n bọ̀ ó tún ah. jẹ́ wà láàyè ah, mo ní wọ ọkùnrin yìí ó sì ń ṣe wà láì lórí irọ́ àwọn ọ̀gá yín ṣèdí nítorí pé mo ní wọn ò gbọ́dọ̀ ṣe àlẹ́ ìsàlámù fún Mirza Gulam Ahmadu náà fi sọ pé àwọn ò lè ṣe dìbéètì mọ́ pẹ̀lú mi because it ṣe wà láì pé ẹ kì í ṣe àdé ìsàlámù fún Mirza Gulam Ahmadu bí wọ́n ṣe máa parọ́ nìyẹn don't bother yourself tó bá dé I'm a player. play rẹ̀ bá mi play orin amadiya ẹ̀yin amadiya orin kẹ́ẹ̀ha ni o oríkì yín ni o kẹ́ẹ̀ha ni o máa ń play fún wọn àwọn ìjọ amadíyà àwọn tún ní kọ̀díyà níyà àwọn tún ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o amadíyà lẹ̀sìn tí wọ́n ń ṣe mírísà gulam ahmadu lànábì àwọn amadíyà lòjíṣẹ́ àwọn amadíyà múrítàdọ̀ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadiya ẹ̀sìn tí wọ́n ń ṣe masihu tí a ń retí isa ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán nífẹ̀ẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ dìyà níyà kí gbogbo wa lọ máa dájú pókúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ okúrọ ní gbogbo wọn o kára ó fi sọ̀rẹ́ sọ́wa káàmọ́dì kèfèé rí o sí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà káàláwùláwà níbẹ̀ Mirza Gulam àti Shehu Ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú Ibrahim nìyà òkú rọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì kò jíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin káláwùrán wá sí o kó fi súnà rẹ̀ borí o. ẹ̀yin gamadíyà ẹ há orin yẹn kó tó dọ̀la Dr. Saheed tìmẹ́yìn ẹ bá mi há orin yẹn. orin yín nìyẹn oríkì yín nìyẹn yé àtẹ̀wé yín àtàgbà yín ẹ̀ha orin yẹn sórí ẹ bá kọ́kọ́ hanu yín ń fún ní ẹ̀bùn. alhamdulillahi alladhi tawada'a kullu shay'in li'azamatihi. الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي دل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته